fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. ẹkùn kokoko tó ń kì ní gbogbo ibi tẹ́ wà pé ẹ mọ̀ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ mọ̀ kú ojúmọ́. ojúmọ́ ni. ojúmọ́ tó mọ́ ká po ilẹ̀ tó mọ́ ká mú lónìí ká tún jẹ mádùnmádùn bàbá oyin ni. ìdùnnú tòun ayọ̀ tó pọ̀ ní kó jẹ́ fún gbogbo mùtúmùwà. àtún ti tábí òkòtó ó tún ti dénú. lẹ́nìí ti ṣe ọjọ́rú ire gbogbo ní kó rú gọ́gọ́ sí kó wà wá lọ́dọ̀ à ń kàn sí yín láti kàn ní fresh fm one zero seven dot nine ilé funfun báláú òkè sárì ọ̀ṣọ́bà presidential hilltop nílùú abẹ́òkúta olúlu ìpínlẹ̀ ogun ibẹ̀ náà lagún wá síta àti ń jayé ọlọ́ba tá a sì ti ń gbé àwọn ìròyìn ọ̀hún wá fún yín bó ti ṣe wà láàárọ̀ ti tèmi àmọ̀tún gbé fún yín ènìyàn tí ọjọ́ kẹrìnlá oṣù kẹrin ọdún ogún àtogún ó lé kan ọjọ́ kẹrìnlá lè ní àní ẹ̀rín ayọ̀ ní kẹ́yìn nínú ìsẹ̀mí ayé gbogbo wa. àmín. ẹ̀rín ìdùnnú láàmọ́rin lóṣù igbe yìí igbe ayọ̀ ni ó mọ̀ sọ lọ́ọ̀dẹ̀ kó wa wa o ọmọ yín ló ń kí yín ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ oyè tayo ọ̀làdìmẹ́jì mc ansom agúnrégé lédè àtúntì dénú gbogbo mùsùlùmí àmọ̀kú àti lámúlánà yìí o ẹ̀mí ọ̀rẹ́ yín oṣù o etí kò yẹ rí bàtà kò yẹ ẹsẹ̀ ilẹ̀kẹ̀ ìbàdí tá a fi ó dún ṣẹwẹṣẹwẹ òní mọ́lẹ́yọ kan ìyẹn ló fi pé èmi nìkan kí mo wá o. etí ọba ńlẹ̀ etí ọba lóko àtúntì dé gẹ́gẹ́ bí ìṣe wa bómi bá balẹ̀ omi àmọ́ nípa òjò balẹ̀ tá ṣàràṣàrà bá àfin bá ti wọjà ẹnìkan kì í tún ṣẹ̀ṣẹ̀ ṣàfihàn rẹ̀ mọ́ gbogbo ojú ni ó rí gbogbo èèyàn ni ó mọ̀ wípé ẹni ò ṣáde o ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko tún ti gàtẹ́ ìkànnì fresh lẹ ti ń gbọ́ wa nílùú Abẹ́òkúta ibẹ̀ láti ń taari ẹ̀ sáfẹ́fẹ́ tẹ̀ ti ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wa ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ káàkiri àgbáyé àní àní kankan ò tún sí ń bẹ̀ mọ́ ẹ wí fún gbogbo ayé ẹ wí fún gbogbo èèyàn ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ìròyìn etí ọba ńlẹ̀ ó tún ti gàtẹ́ o gẹ́gẹ́ bí ìṣe wa bá a ti lójoojúmọ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà látúnṣe gbèsè yín létí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe pàtẹ rẹ̀ nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa méjèèjì ta kó wá ságbo ìròyìn tí ọba ń lé fótò ní gbogbo múmìnì àti múmìnà òdodo amọ̀kú àmójúbà ọdún àwẹ̀ wa yìí torí wípé ìgbà tá a bá ríra ẹni òun náà là á kíra ẹni o ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bisimilayi ẹ̀mí wa yóò yọrí rẹ̀ o pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú alhamdulilayi àdúpẹ́ waheed akitayo lórúkọ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìwé ìròyìn the punch òní ń bẹ lákàtà tèmi láàárọ̀ yìí. lọ́wọ́ tèmi níbi ìwé ìròyìn nigerian tribune òun náà ló ṣe bẹ́ẹ̀ tí ń bẹ ní ọwọ́ mi kí ni tribune ń wí láàárọ̀ yìí. kámọ̀ tí afẹ́fẹ́. aláǹfààní àti tì í sí àtẹ́gùn èyí ní tẹ́rẹ̀ èjì tẹ́rẹ̀ tẹ́rẹ̀ ìnà tẹ́rẹ̀ ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ni máa nà tẹ́rẹ̀ ìnà tẹ́rẹ̀ yìí lẹ́yìn tí í ṣe kókódè koko táwọn ìròyìn tí wọ́n gbé karí gẹ́gẹ́ bí àgbérùgbésọ̀ láàárọ̀ yìí lójúde ìwé ìròyìn Nigerian Tribune fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ òun náà ni wọ́n kọ́ wọ́n pé àwọn ajínigbé wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ tún ṣòro l'Àbújá wọ́n jí èèyàn mẹ́rin gbé bẹ́ẹ̀ ni wọ́n sì jí èèyàn mẹ́ta gbé nílùú Ìbàdàn wọ́n pé bákan ní ẹ̀wẹ̀wẹ̀ wọ́n mọ̀ gbẹ̀mí ọlọ́pàá kan wọ́n wá ní ní ìpínlẹ̀ ti èkìtì nínú gbóòbẹ̀ wọ́n ní ikọ̀ àmọ̀tẹ́kùn wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti mú àwọn afurasí mẹ́ta kan tí wọ́n jẹ́ afurasí ajínigbé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí ibẹ̀ láti túṣu rẹ̀ désàlẹ̀ kòkò etí ọba ń lé mi. etí ọba ń lé etí ọba lóko tó bá jẹ́ ní ti ìròyìn tó ní í ṣe pẹ̀lú ti àwọn ajínigbé tí wọ́n ń ṣòro bí agbọ́n lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Mm nípínlẹ̀ Ògòǹbè tá a wà yìí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera wọ́n mọ̀ ṣàlàyé wọn ní kò sí ibì kankan eléyìí tí ààbò tó ti dájú mọ́ ò ní ìpínlẹ̀ Ògùn àwọn dókítà àtàwọn nọ́ọ̀sì àwọn òṣìṣẹ́ gbogbo lẹ́ka ètò ìlera wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láti fi ẹ̀hónú hàn sí ìjọba pé ẹ bá wọn wá wọ̀rọ̀ kọfí ṣàdá o káàbò lè máa dájú lórí gbogbo àwọn òṣìṣẹ́ lẹ́ka ti ètò ìlera iyún bẹ́ẹ̀ àwò gédéǹgbéṣẹ́ wá rí ìròyìn kan eléyìí tí wọ́n fi sọ̀dọ̀ gàdàgbà gàdàgbà sójúde ìwé ìròyìn the punch tó jáde fún tòní òun ló ní í ṣe pẹ̀lú òmìnira táwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ àti àwọn òṣìṣẹ́ lẹ́ka eléyìí tọ́jẹ́ ti lẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ gbogbo ti ń bẹ ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ń béèrè fún o ṣé wọ́n pé bí ọba nídìí obìnrin kan kì í jẹ́ kúmólú lálọ́ǹgì lọ́mọ̀ pé àwọn gómìnà gómìnà ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ni wọ́n pé àwọn kọ́ ò ẹlẹ́dà àwọn sì kọ́ àṣẹ kan eléyìí tí wọ́n ń pè ní executive order ten tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari tó buwọ́lù pé kí òmìnira ètò ìṣúná kó wà fáwọn ilé aṣòfin tó ń ti ẹ̀ka ètò ìdájọ́ wọ́n ní gómìnà ní ìpínlẹ̀ Plateau yìí wá ń ṣàlàyé pé ìjọba àpapọ̀ wọn ò lè fi tìpátìkúùkù túláàsì túlanga láti fi wàlé àwọn gómìnà lọ́rùn pé dandan dandan kí wọ́n fara mọ́ òmìnira ti ẹ̀ka ètò ìdájọ́ àti ti àwọn aṣòfin ṣẹ̀wárí lórí ìròyìn tó tún fara pẹ́ wọ́n ní ẹgbẹ́ tó jẹ́ ti àwọn gómìnà lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n mọ̀ ti ń ronú pé ìtọ́kàn táwọn ó ṣe báyìí òní káwọn ó gbé ìgbésẹ̀ o láti bá àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ láti bá wọn sọ̀rọ̀ lábẹ́ àbúradà ẹgbẹ́ tí wọ́n ń pè ní juzun wọ́n ní kí wọ́n lè fòpin sí ìyanṣẹ́lódì wọn ètò wọ ọjọ́ kẹjọ lónìí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àkòrí ìròyìn ní gàdàgbà gàdàgbà ni wọ́n fi sọ̀dọ́ sójúde ìwé ìròyìn the punch àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lójú ìwé kejì létí ọba létí ọba lóko láti tu ìṣù jásàlẹ̀ kòkòrò yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ó ní ìròyìn yẹn jẹ́ gbajúgbajà láàárọ̀ tòní ìròyìn tó ní ń ṣe pẹ̀lú ẹgbẹ́ júùsù tí wọ́n ń bẹ lẹ́nu ìyanṣẹ́lódì ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n fi sọ̀dọ́ sí láàárọ̀ yìí wọ́n pé àwọn gómìnà ti ń gbé ìgbésẹ̀ láti rí wípé òpin ó dé bá ìwòsàn níran eléyìí ti ẹgbẹ́ júùsù tí wọ́n gùn lé wọ́n ní wọ́n ó ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn àgbàgbọ́ ẹgbẹ́ náà lónìí òní ni kò ní dọ̀la ọ̀rọ̀ ló ń jáde ẹ jẹ́ ká lọ síbẹ̀ ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune wọ́n pé gómìnà ti ìpínlẹ̀ Ondo Akérèdọ́lù iná ló mọ̀ ti fìwé ẹ̀sùn ṣọwọ́ èyí tó fi ń pe kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Emile Anwo ìgbákejì òun tẹ́lẹ̀ ìyún ìgbákejì gómìnà ní ìpínlẹ̀ tẹ́lẹ̀ tó sì fìdí wípé kọ̀mọ̀dá ọkọ̀ ìjọba eléyìí ti ń bẹ ní ọwọ́ rẹ̀ kọmọ dá a padà kí ló dé kẹ ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ni ìdáhùn wà láàárọ̀ èé. èé tí ọba ń lé tí ọba lóko ìròyìn lẹ́ńgbọ́ ìkànnì fresh lẹ ti ń gbọ́ wà nílùú Abẹ́òkúta lára àwọn àkòrí ìròyìn tí wọ́n tó pàtẹ́ tá a gan ni rẹ̀ òun náà ni ìròyìn kan eléyìí tí wọ́n fi sọ̀dọ́ sójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn the punch níbi tí wọ́n gbé ń jábọ̀ ròyìn tí wọ́n ní àjọ amúnimọ́dà eléyìí tí ń gbógun ti wà bàjẹ́ nídìí ọrọ̀ ajé àti wọ̀ ọ̀daràn lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n pé wọ́n ti lọ rèé náwó gan Okorocha tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Imo wọ́n pé gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún lásìkò tá a wà yìí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ pó nífunpọ̀ lórí àwọn ẹ̀sùn kan tó ní í ṣe pẹ̀lú gbígbé owó ìlú fo gánà ìyún bí àwo gédéǹgbé lágbo òṣèlú lójú ìwé kejìdínlógún nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní bákan náà wọ́n ní àwọn ìwé àlẹ̀mọ́gìrì eléyìí tí ń polongo saraki láti díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023 wọ́n lọ́mọ̀ ti lu ìlú Àbújá pa ìwé ìròyìn The Punch ló jábọ̀ ròyìn lójú ìwé kejìdínlógún ibẹ̀ ni wọ́n fi ròyìn yẹn hàn nínú ìwé ìròyìn The Punch. lórí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ìjínigbé náà mọ̀lélẹ́yìn náà mọ̀ dálé tí wọ́n pàtẹ rẹ̀ sí ojúde ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ yìí tó jẹ́ pé ojú ìwé kejì ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà wọ́n pé àjọ eléyìí tó sí ètò ìdẹ̀kùn lágbàáyé Amnesty International wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wọ́n ní lẹ́yìn ọdún keje eléyìí tí wọ́n ti jí àwọn ọmọ kó ní Chibọ́ọ̀kì wọ́n ní ní báyìí ẹ̀wẹ̀wẹ̀ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé òjìlé ní ẹgbẹ̀ta six hundred and forty ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ iná ló jẹ́ wípé wọ́n mọ̀ ń bẹ ní ìgbèkùn ajínigbé láàrin ọdún 2020 sí oṣù kẹta ọdún 2021 tí a wà yìí o wọ́n ní nǹkan fẹ́ yan orílẹ̀-èdè nàìjíríà ọjọ́ láàárẹ̀ mọ̀ rèé báwo ló ti ṣe ń lọ sí yìí pẹ̀lú bó ṣe jẹ́ wípé àwọn tó yẹ wọ́n jẹ́ ògo ọ̀la ni wọ́n bẹ ní ìgbèkùn ajínigbé yìí wọ́n ní kódà gan pa á lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní ó lé ní ọgọ́rùn-ún àwọn ọmọbìnrin chibok tí wọ́n jí gbé ni wọ́n sì wà nígbèkùn àwọn ajínigbé títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí lẹ́yìn ọdún keje tí ìṣẹ̀lẹ̀ yẹn tó ti wáyé bẹ́ẹ̀ ni wọ́n ní ẹgbẹ̀ta iléèwé òun náà ló ti di gbígbé tìpa lórí ìbẹ̀rù bojo mọ́jì wọn gbé gbogbo ẹ̀ gbogbo ojú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ náà fi sọ̀dọ́ sí o. kó tó di wípé akọjá lọ sójú ọjà láti lọ rèé já sí àwọn tá a kó wàdí ká tó polówó rẹ̀ ẹ̀já tún sáré bá tètè tí o láwọn àkòrí ìròyìn míì eléyìí ta gan ni rẹ̀ lẹ́ka ti ètò ẹ̀kọ́ lójú ìwé kẹtàléní nínú ìròyìn the punch ilé ẹ̀kọ́ gíga yunifásitì tìpínlẹ̀ ọ̀ṣun èyí tá a mọ̀ sí uni ọ̀ṣun wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tọ́jú orí wọn tí kò tí ì tó ọdún méjìdínlógún eléyìí tí wọ́n gbà wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní nígbẹ̀yìngbẹ̀yìn ilé ẹ̀kọ́ ọ̀hún wọ́n mọ̀ ti pé àwọn ò ní fún wọn láǹfààní láti gbà wọ́n wọlé mọ́ ò kódà wọ́n ní wọ́n dá owó wọn padà fún wọn. ìyún bẹ́ẹ̀ àwo gédéǹgbé lójú ìwé keje nínú ìwé ìròyìn the punch lórí ìròyìn tó tún ní í ṣe pẹ̀lú ti ètò ẹ̀kọ́ bákan náà àjọ eléyìí tó ń bójútó ìdánwò àṣewọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà tá a mọ̀ sí jambo wọ́n ní wọ́n ti nàka àlébù sílé ẹ̀kọ́ gíga fásitì tìlú àbújá uni àbújá àtàwọn fásitì míì wọ́n ní ọ̀nà eléyìí tí wọ́n ń gbà gba àwọn akẹ́kọ̀ọ́ kan wọlé ọjọ́ ọ̀nà eléyìí tí kò bá òfin mu ẹ̀wájà tún sáré fẹsẹ̀ kan dé ìpínlẹ̀ kaduna bàbá adébóyè ẹni tí í ṣe ìránṣẹ́ ọlọ́run alààyè wọ́n ní wọ́n ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ kaduna lọ́dọ̀ gómìnà Nasir El-Rufai gómìnà òun sì sọ̀rọ̀ ó pé ibi tí Nàìjíríà dé lásìkò yìí a nílò ìdásí láti òkè wá ojú ìwé kejìdínní ìwé ìròyìn the punch ni wọ́n ti jábọ̀ ròyìn yẹn ẹ yá gbàbẹ̀. ìròyìn tó fi sọlẹ̀ yẹ pé bàbá Adébóyè lè ṣèpàdé pẹ̀lú El-Rufai wọ́n ní bàbá ti pé Àjàṣẹ́gun lórí wàhálà tòun làásìgbò. Si ètò ààbò lórílẹ̀‐èdè yìí ìṣẹ́gun rẹ̀ ó ti ń bẹ ní etílé ojú ìwé kejì nìyẹn nínú ìwé ìròyìn Nigerian Tribune lójú ìwé kejì yẹn náà fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wọ́n ní àjọ EFCC òun náà ni wọ́n ti ná gan Okorocha gbogbo ẹ̀ gbogbo ẹ̀ á ṣe é lálàyé lódìdí lẹ́sìn gbọ́ ọmọ alájẹ́ ni wá ẹ̀jẹ̀ á dé ojú ọjà kájà sí bá a bá padà dé káwá bẹ̀rẹ̀ sí ni kò pàtì ẹ̀ fúnròyìn gbogbo mùmìnì mùmìnà tó fẹ́ ṣe àjà tí wọ́n láṣepé pẹ̀lú ìrọ̀rùn àlẹ́ àmàlà travels and service. ní kẹ́ ẹ bá lọ o. wọ́n ní àṣepọ̀ pẹ̀lú ilẹ̀ Saudi lójó rọrùn fún wọn láti ní ilé ìgbé tó dáa tó súnmọ́ aram ọkọ̀ lọ́yẹ̀ ọ̀fẹ́ oúnjẹ ọ̀fẹ́ pẹ̀lú siara káàkiri. ọ̀gbàmùgbàmù tẹ́ǹtì tí dárú bòdògbò òrùn ní mùnà wá sí àtìgbàdégbà ìtọ́jú òǹtà wọ́n wà ní ṣógúnlẹ̀ bus stop èkó ẹ̀ka wọn ní ìtàsùn central mosque abẹ́òkúta chief imam zero eight zero three three three seven nine three one eight àgọ́ ìwòye missioner Saludin zero eight one three seven seven one zero four four nine àti sixty six ìbàdàn road ìjẹ̀bú òde zero eight zero five two four zero four two four five ó ti yá o. ní csc mountain of mercy orí òkè àánú èrò èkìtì. God of Elijah twenty twenty one. ọjà bíi ìdìbò tó kọ mẹ́ fourteen fifteen and sixteen april yìí ọlọ́run àpọ́tù joseph ayọ̀ babalọ́lá yóò fi máa fàánú ṣiṣẹ́ àánú kò sí ìjákulẹ̀ mọ́ no more disappointment làkórí ìpàdé àdúrà tọdún yìí agogo mẹ́fà òwúrọ̀ méjìlá ọ̀sán márùn-ún ìrọ̀lẹ́ agogo mọ́kànlá àṣálẹ́ làdúrà yóò fi máa wáyé òru jímọ̀ mọ́jú sátidé pẹ̀lú àdúrà tó gbọ́dọ̀ jẹjẹrẹ bí àrà yóò fi máa sọ̀kalẹ̀ bí àwòrán òjò. prọfẹtẹsì káyà olúbọyọ ọládẹjì cac general evangelist worldwide prophet pastor peter ilesami baba prophet pastor amos ọláòjò baba prophet pastor pastor musa samuel bàbá orí òkè pastor eso ọládélé ààrẹ cac lágbàáyé pastor eo ọ̀dẹ́jọbí cac general superintendent tèmítọ́pẹ́ aládé wúrà ẹ̀jẹ̀ jésù tèmítọ́pẹ́ emmanuel irawọ lady evangelist bomi òní evangelist ezekiel ọláolúwa. máa kọrin lórí òkè àánú mountain of mercy ẹ̀yọ èkìtì lọ́dún yìí ẹ̀rí ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ́lúwa ọlọ́run àwọn ọmọ ogun ti wí ti wí ẹ mọ̀ pé báwo bá ti rí ohun tóun ní jẹ ohun tá a bá rí là á jẹ àmọ́ ní báyìí o ohun tẹ́ ẹ mọ̀ jẹ́ ti dé ẹ ò gbọ́dọ̀ jẹ ohun tẹ́ ẹ bá rí mọ́ iléeṣẹ́ aquifer water technical services ti dé o gbogbo ìṣòro borehole gbígbẹ́ dìrọ̀rùn aquifer water technical services wọn kì í ṣe lẹ́tàn wọ́n ń sọ tòótọ́ fún yín bí borehole bá ṣe é gbẹ́ sórí ilẹ̀ yín bí kò bá sì ṣe é gbẹ́ lọ́gán ni wọ́n wí kábàánìṣe underground water survey gbígbẹ́ borehole àti installation lọ́nà ìgbàlódé àti maintenance tí kò fi Aquifer water technical services ló mọ gbogbo tì fún tẹ̀dọ́ bọ́ọ̀hù gbígbẹ́ lásìkò yìí òtítọ́ àti ìwà ọmọlúwàbí sì ní àkọ́mọ́ná wọn. ẹ̀yin tẹ́ ẹ ti gbẹ́ bọ́ọ̀hù tẹ́lẹ̀ tó ń dà yín láàmú àtẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Aquifer water technical services ní OM sixty eight second floor Omida shopping mall ládojúkọ ọjà Omida ẹ zero eight zero three five two one nine two seven three tàbí zero eight one five five six eight seven eight seven eight Aquifer water technical services wọ́n dángájá níbi ká gbẹ́ bọ́ọ̀hù. etí ọba ńlẹ̀. etí ọba lóko. ẹ jẹ́ ká wá wọnú ẹ̀ ká bẹ̀rẹ̀ sí ni máa gbé ìròyìn ọ̀hún lódindi lódindi fún yín o eléyìí tí wọ́n sì fi ṣẹwọ́ nínú ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ náà ni wọ́n fi sọ̀dọ́ sí ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ní ní n tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààwẹ̀ Ramadan eléyìí tó bẹ̀rẹ̀ lánàá òde yìí wọ́n pe Àtíkù Sanwó-Olú mákindé akínọlá abdulrasaq okorocha àti àwọn èèyàn míì ni wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ti ń kí àwọn mùsùlùmí mùsùlùmọ́ wípé amọ̀kú àmójúbà ààwẹ̀ ramadan ti ọdún yìí wọ́n ní nínú ọ̀rọ̀ ìkíni pé akú àmójúbà ààwẹ̀ ramadan ti ọdún yìí ti ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà àtìkù abubakar tó fi léde wọ́n ní níbẹ̀ náà òun ló ti ń pe ọpẹ́ ní fọ́lọ́hún pé gbogbo àgbáyé tún láǹfààní àtúntí wọ inú oṣù Ramadan ti ọdún yìí ó wá rọ gbogbo àwọn èèyàn wípé ẹ wò ó pẹ̀lú ẹ̀mí ààwẹ̀ yìí ẹ jẹ́ ká gbé ẹ̀wù ìṣe ti ọlọ́run ọba wọ̀ kí oníkálukú ká sì máa wá àánú ọlọ́run níbẹ̀ náà ló tún ti yànnà náà rọ̀ wípé gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ìgbóhùn àdúrà sókè òun náà ni ká mọ̀ gbé ohùn àdúrà sókè. So láti fi máa borí gbogbo àwọn ìpèníjà gbogbo eléyìí tó ní ń ṣe pẹ̀lú ti àrùn coronavirus ni o àti àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé èyí ò bá àwọn àwògede ń gbé wọn pé gómìnà ti ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú òun náà ké sí gbogbo mùsùlùmí wípé pẹ̀lú ààwẹ̀ ramadan ti ọdún yìí tí ọgbọ̀njọ́ rẹ̀ bẹ̀rẹ̀ láti àná wọn ló ní yóò dá o kó jẹ́ wípé àákò yìí gan-an láàfikún fún àdúrà pàtàkì fórílẹ̀-èdè wa nàìjíríà lórí ọ̀mìmì tó ń mi orílẹ̀-èdè nàìjíríà báyìí kí ọbẹ̀ èdùmàrè kọ́ bá wa mú ìjì ọ̀hún dúró kórílẹ̀-èdè nàìjíríà kó sì máa tẹ̀síwájú nínú ìṣerere ní ti ìpínlẹ̀ ọ̀yọ́ wọn pé gómìnà ṣèyí mákindé òun náà ṣe bẹ́ẹ̀ ọkọ̀wọ́ ọ̀dùnnú pẹ̀lú mùsùlùmí ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti káàkiri àgbáyé o wọn ló ní àkókò yìí ẹ jẹ́ ká máa wá àlàáfíà tòun ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ni pẹ̀lú ẹ̀mí ààwẹ̀ tí ń bẹ lára wa wọ́n pé nínú àtẹ̀jáde tí gíwá ìròyìn rẹ̀ ọ̀gbẹ́ni taiwo adisa tó fi léde òun náà ni iṣẹ́ ọ̀hún ló ti jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀kọ̀ọ̀kan wọn ni wọ́n mọ̀ kí ìyàn àmọ́ eléyìí tí ìpínlẹ̀ jìgáwá tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi sọ nídìí òun náà ni mo fẹ́ rọra fi sọ lẹ́nu kẹ́lẹ́ lọ́ka ìyókù báwọn yòókù náà ṣe kíyàn wọ́n pé ìjọba ti ìpínlẹ̀ Jigawa òun náà ni wọ́n ti dín kù o nínú wákàtí tí àwọn òṣìṣẹ́ ò máa lò lẹ́nu iṣẹ́ wọ́n ní wọ́n yọ wákàtí méjì sẹ́yìn wọ́n ní fúkìnì wọ́n ní wọ́n fi sọrí ti àwẹ̀ Ramadan ni pé nínú àwẹ̀ ẹ má jẹ́ kí ẹ̀mí iṣẹ́ ọmọ ogun tó ti tẹ́lẹ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí náà ló ń jáde o láti bi àtẹ̀jáde èyí tó jáde lólú ìpínlẹ̀ ọ̀hún ti ṣe dúṣe láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alūkkóró ní iléeṣẹ́ òṣìṣẹ́ ń bẹ̀ ìyún malam ismaila ibrahim duje wọ́n ní ó ní gbogbo òṣìṣẹ́ wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí láago mẹ́sàn-án sí aago mẹ́ta ni o láti ọjọ́ ajé sí ọjọ́ ọjọ́bọ̀ déyìí tó sì jẹ́ pé aago márùn-ún ni wọ́n máa ń relé tẹ̀lẹ̀ ó ti wá di aago mẹ́ta ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn nigerian tribune lọ̀rọ̀ yẹn wà nípa àwẹ̀ ẹyẹ ìyókù òbélé ń já ni mo já sátẹ̀gàn. gbogbo owó ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kà ń kó ròyìn eléyìí tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ tí àwọn èèkànlò àtàwọn tó ń ṣe ìṣàkóso ìjọba lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n fi dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú àwọn mùsùlùmí mùsùlùmí fún ti ọdún àwẹ̀ eléyìí ti ń bẹ lóde lásìkò yìí ẹja wá fìyún lẹ̀ àwògede ń gbé ẹjẹ́ ń ṣẹwọ́ ròyìn àkọ́kọ́ lójú wékejì nínú ìwé ìròyìn the punch èyí tó jáde fún tàárọ̀ yìí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú òmìnira ìnáwó fáwọn òṣìṣẹ́ nínú iléègbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ gbogbo ní tìbútòrò orílẹ̀ wa nàìjíríà àtàwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ níròyìn ọ̀hún bá dé o ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ plateau simon lalong àná tí í ṣe ọjọ́ ìṣẹ́gun tuesday ló pé ẹ wò àwọn gómìnà lórílẹ̀ wa nàìjíríà ni wọn ò fara mọ́ òmìnira ètò ẹ̀náwó fún ẹ̀ka ti àwọn òṣìṣẹ́ nílé ìgbìmọ̀ asòfin o lórílẹ̀‐èdè nàìjíríà àti ti àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ ó ní kì í sì ṣe wípé àwọn ọ̀sà déédéé faramọ́ o bí ọ̀bá jẹ́ wípé ó nídìí wọn ni lálọ́ǹgì tí ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tí kọ àwọn oníròyìn tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò nílùú àbújá wọn lò náà lọ́mọ̀ fìdí ọ̀rọ̀ múlẹ̀ tó sì bọ ẹnu àtẹ́lu àṣẹ kan tí wọ́n pé àrí orílẹ̀ wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari tí wọ́n ti bọ̀ ọwọ́ lu eléyìí tí wọ́n ń dà pé ní executive order ten wọ́n ní àṣẹ yìí òun náà ni ààrẹ bu ọwọ́ lù pé kó bẹ̀rẹ̀ sí ní di òfin pọ́nbélé o láti inú ọdún tó lọ ọdún 2020 gómìnà ìpínlẹ̀ Plateau yìí Simon Lalong ẹni títún ṣe alága fún ikọ̀ àwọn gómìnà lápá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ń ṣe àdáyẹrí ọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ nílẹ̀ nàìjíríà wọn ò ní agbára wọn ò sì lẹ́tọ̀ọ́ o láti lè wà kánálí àwọn ìpínlẹ̀ gbogbo lẹ́yìn ọrùn nílẹ̀ wa nàìjíríà àbí kí wọ́n mú wọn nílànà tìpátìkúkù pé kó ń kálukú wọn kí wọ́n máa ṣe àmúṣẹ òmìnira ètò ìṣúná fún ẹ̀ka ti àwọn òṣìṣẹ́ lórí ètò ìdájọ́ àti ẹ̀ka àwọn òṣìṣẹ́ láwọn iléègbìmọ̀ asòfin gbogbo tí ń bẹ ní ìpínlẹ̀ jákèjádò lẹwa nàìjíríà wọ́n ní lálọ́ǹgì pé bẹ́lẹ̀ ọba rí bẹ́ẹ̀ ó ní àwọn ìgbésẹ̀ kan tó ti yẹ kí ìjọba àpapọ̀ lẹ nàìjíríà kí wọ́n kọ́kọ́ tì síwájú o láti fi gbáradì fún òmìnira tí wọ́n fún àwọn ẹ̀ka aṣòfin àti ẹ̀ka ti ètò ìdájọ́ lórílẹ̀‐èdè nàìjíríà láti máa ná owó lọ́dọ̀ tiwọn wọ́n ní gómìnà Simon Lalongi òun náà ló wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ẹ wò ibi tí nǹkan dé dúró lásìkò yìí àwọn gbé ìgbésẹ̀ o láti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú adarí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lẹ́ka ti ètò ìdájọ́ lábẹ́ àbúradà ẹgbẹ́ wọn eléyìí tí wọ́n ń pè ní júsùn wọ́n ní lónìí gangan náà ni ìpàdé ọ̀hún ó sì wáyé o wọ́n ní àfojúsùn àwọn láti pe ìpàdé yìí òun náà ni láti bá wọn sọ̀rọ̀ pé káwọn ó fi eegun òtòlò tó ń tọ́wà ńlẹ̀ o kí ẹgbẹ́ júsùn kí wọ́n ó sì ṣẹ́wọ́lé ìyanṣẹ́lódì wọn eléyìí tó wọ ọjọ́ kẹjọ lónìí bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹgbẹ́ jusun ni wọ́n pé ní ọjọ́ ìṣẹ́gun tuesday tó lọ ni wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìní gbèdéke o láti gùn lé ìfẹ̀hónúhàn tako ìjọba látàrí bí wọ́n ti ṣe pé wọ́n dun àwọn lẹ́tọ̀ọ́ àwọn lábẹ́ òfin láti lè ní òmìnira ètò ìṣúná eléyìí tó jẹ́ wípé ń bẹ nínú ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní kódà ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kan náà ni wọ́n mọ̀ tó já ló ń nínú oṣù àkọ́kọ́ ọdún 2014 bẹ́ẹ̀ bá sì rántí bẹ́ẹ̀ bá gbàgbé ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n pé nínú ọdún 2020 wọ́n ní àwọn náà wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n bu ọwọ́ lu òfin kan wọ́n ní òfin eléyìí tí wọ́n sì bu ọwọ́ lu yìí òun náà ni wọ́n ń dàpè ní executive order ten wọ́n ní òfin náà ló ṣe àdáyanrí rẹ̀ tó ń ti àlàkalẹ̀ wípé kí àmúṣe bẹ̀rẹ̀ o fún òmìnira ẹ̀náwó tàwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìdájọ́ àti lẹ́ka ti iléègbèmọ̀ asòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyún àwọn iléègbèmọ̀ asòfin ìpínlẹ̀ gbogbo ni ní tìbútòrò orílẹ̀‐èdè wa nàìjíríà àmọ́ gómìnà lálọ́ǹgì ó pé ọ̀rọ̀ yìí sọ àdédé rí báwọn bí ọba jẹ́ pé àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ọba ti kọ́kọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ìjọba tí wọ́n ti kọ́kọ́ tì síwájú sẹ́mọ̀ pé èèyàn tí ó tẹ̀lẹ̀ tútù òun náà dòmí iwájú <laughs> ojú ìwé kejì nínú ìwé ìròyìn the punch òun lẹ́ẹ̀tì ṣẹ̀rí ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ o. ẹ jájá sí i lójú ọjà bá a bá padà dé ká máa tẹ̀síwájú. Revolution Plus Property is back again with spectacular Easter promo. If you want to buy land, you want to build house. In the mood of the Easter season from Monday, March 15 to Sunday, April 30th, 2021. Do you know now you have the right to quality broadcasting. The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and all right to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja or send a mail via info at nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting. Ramadan, Ramadan. oṣù ìkẹ́ oṣù ìgẹ̀ oṣù alápọ̀nlé ni Ramadan ti wọlé dé wẹ́rẹ́ àsìkò gbígbàdúrà tó ga jùlọ téèyàn ti lè fi kékeré gba púpọ̀ lọ́wọ́ ọlọ́run ọba Allah gbogbo mùsùlùmí òdodo ẹni tó rí ṣẹ́gi ọlà fún láwùjọ iléèwé iléeṣẹ́ ńláńlá lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ àsìkò ti tó láti wá ṣonígbọ̀wọ́ ọlọ́kan ọ̀jọ̀kan ètò tá a ti ṣàlàkalẹ̀ rẹ̀ níkànnì fresh one oh seven point nine fm abẹ́òkúta bí ìrún pípé ẹ̀dìdì ẹ̀ músàrì jẹ́ wàásù àtìgbàdégbà àyọkẹ́ nínú àl alukuran bẹ́ẹ̀ fẹ́ ṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọgbọ̀n ìṣẹ́jú àbí wákàtí kan gbogbo ẹ̀ la yẹ wà fún lọ́wọ́ tí ò gajara lọ níkànnì fresh one oh seven point nine fm tó wà lọ́sọ̀gbà presidential etop abẹ́òkúta ẹ kàn sẹ́ka àkéde àti polówó ọjà wa lónìí fún ìkéyìí àlàkalẹ̀ ètò tó bá wù yín ẹ̀rẹ́ ti wí pé kò sí yẹta násójú ọ̀nà tọ́lọ́hún tànábì tó kéré tàbí pọ̀ jù ọlọ́run fresh fm abẹ́òkúta ló ń àmójúbò oṣù Ramadan. ọba lóko. ẹ̀yẹ́ máa tẹ̀ ẹ́ síwájú ńgbà tá a ti dé látọjú ọjà ká tún máa já sí atẹ́gùn lóko èyí tí wọ́n kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ òun náà ló wà lójúde ti ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí tí wọ́n pè àwọn ajínigbé mọ̀ tún ṣòro bí agbọ́n ní ìlú Àbújá kódà wọ́n ní wọ́n gbẹ̀mí ọlọ́pàá kan tí wọ́n sì gbé èèyàn mẹ́rin lọ wọ́n pe àwọn afurasí gídígàn kó ajínigbé òun náà ló jẹ́ pé láàárọ̀ kùtù tàná tí ìṣọjọ́ ìṣẹ́gun Tuesday lágbègbè eléyìí tí wọ́n ń pè ní tungamaje ìyẹn ní gwangalada nílùú Àbújá wọ́n pé níbẹ̀ òun náà ni àwọn èèyàn òun mọ̀ gbé ti ṣòro tí wọ́n sì ṣòro bíi Eh, kódà gan pa àwọn èèyàn tó ń bẹ ní ojú ọ̀nà dankuza tòun tó fi dé gbogbo agbègbè agwanze ngele zumba wọ́n ní lólùlù lẹwà àbújá wọ́n ní ń ṣe lẹ̀rú ọmọ jẹ̀jẹ̀ ló mọ̀ mú gbogbo wọn nígbà tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ takotako ìbọn wọ́n ní ìbọn ọ̀hún ló jẹ́ ti àwọn ajínigbé tí wọ́n fẹ́ jí àwọn èèyàn gbé lágbègbè náà léyìí tó sì jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá tòun ikọ̀ kan tí wọ́n ń pè ní ikọ̀ dìgbòlùjà operation puff adder tí wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n jọ dojúkọ ara wọn tòun ti kọ̀ àwọn ajínigbé wọ́n lélégbẹ̀yìn gbẹ́yìn ńṣe ni ọwọ́ àwọn ajínigbé ọ̀hún dàbí wípé ó ga ju ti àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ torí wípé ìkan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n pé ó fara káásá ìbọn tí ó sì jẹ́ wípé ìpẹ́tọ̀ ọlọ́pàá ọ̀hún wọ́n ní ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ jálá ìsímọ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ọ̀hún ni wọ́n sì tún tẹ̀síwájú nínú iṣẹ́ láabi tí wọ́n fẹ́ ṣe o tó fi jẹ́ wípé èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n mọ̀ jígbè nígbà tó ń sọ̀rọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní olúùlú ilẹ̀ yìí Àbújá arábìnrin ASP Yusuf Mariam ó fi léde nínú ọ̀rọ̀ rẹ̀ fún àwọn oníròyìn wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún ló jẹ́ pé lọ́gán tí wọ́n ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó òun làwọn náà sì gbéra pápápá láti lọ kojú àwọn gídìgán kú ọ̀hún ó wá ní àní àní òsì o àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ eléyìí tó jẹ́ iṣẹ́ tó gbóná janjan lójú náà ṣíṣe àwárí tòun àdápadà àwọn tí wọ́n jí gbé o tó sì jẹ́ pé gbogbo àwọn kànáńkùrí ọ̀hún òun náà níléeṣẹ́ ọlọ́pàá ò rí dájú wípé ọwọ́ bà kódà ó ní kọmíṣánná ọlọ́pàá iyun shiroma nílùú ti àbújá ó ti ṣe bẹ́ẹ̀ kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí ọlọ́pàá eléyìí tó bá iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ́hùn tí ó sì jẹ́ wípé wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n mọ̀ ṣe nǹkan tó tọ́ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ni tí wọ́n ó sì wò báwo ni ìgbésẹ̀ èyí tí ó tẹ̀lé ó wáá fi ara jọra mọ̀ ní wọ́n ní ní ìpínlẹ̀ ti èkìtì nínú igbó ìlójá wípé àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ni wọ́n mọ̀ ti ṣe iṣẹ́ takuntakun tí ọwọ́ wọn tó ti ṣe bẹ́ẹ̀ tó ti ba àwọn afurasí gídìgàn kó àjínigbé tí wọ́n lọ́ọ́ finú gbọ́ ọ̀hún ṣe bùbá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń ṣe é lálàyé wọ́n ni ìgbàrà odò agbègbè gangan níjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn gúúsù èkìtì nípínlẹ̀ èkìtì ibẹ̀ gangan ni ikọ̀ àmọ̀tẹ́kùn ló lọ́ọ́ ká àwọn èèyàn ọ̀hún mọ̀ láwọn èèyàn náà tí wọ́n ní wọ́n fura sí wọn wípé ńṣe ni wọ́n lọ gbé arábìnrin kan tí wọ́n sì gba owó ọwọ́ rẹ̀ lójú ọ̀nà ẹ̀rìnjiyàn sí ìgbàrá odò lọ́ọ́ alẹ́ ọjọ́ ajé nígbà tó ń fi ọ̀rọ̀ yẹn léde ẹni tó jẹ́ olórí ikọ̀ àmọ̀tẹ́kùn brigadier general joe kọmọláfẹ́ tó ti fẹ̀yìntì wọ́n pe ó ṣe é lálàyé wípé pẹ̀lú bí wọ́n ṣe ta àwọn lólobó òun náà làwọn tètè gbé ìgbésẹ̀ táwọn sì fi rí iṣẹ́ takuntakun náà ṣe iṣẹ́ lẹ́yẹn àti ìkíní àti kejì ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ló wà. kọ́ba òkè kó ṣàánú ẹni lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ètò ààbò eléyìí tí ń sapá kan jà mọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà nípínlẹ̀ Ògùn bíi tá a wà yìí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n mọ̀ sọ̀rọ̀ wọn ní kò sí ibì kankan eléyìí tí ààbò tó ti wá dájú mọ́ o ní ìpínlẹ̀ ogun wọn nítorí náà ń kọ́ àwọn dókítà onímọ̀ ṣègùn òyìnbó tó ń ti àwọn nọ́ọ̀sì wọ́n pé wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀n ragada o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ ròyìn wọ́n ní àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera nípínlẹ̀ Ògùn lánàá tí ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ni wọ́n mọ̀ bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ti ìjínigbé tí wọ́n ń de tọ́rọ́ fọ́n kálẹ̀ o eléyìí tó mú kí ètò ààbò jábútẹ́ tí ètò ààbò tí ò sì gbé wọn kankan mọ́ o wọ́n ní kódà ibi tí nǹkan dé dúró lásìkò yìí wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé kò sí ibì kan ní pàtó tá a lè tọ́ka sí wípé ààbò ó ti dájú mọ́ o nípínlẹ̀ Ògùn ẹgbẹ́ tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ nọ́ọ̀sì àti àwọn agbẹ̀bí lórílẹ̀ wa Nàìjíríà tó fi mọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera lápapọ̀ lórílẹ̀ wa Nàìjíríà nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn wọ́n ní ibẹ̀ náà ni wọ́n mọ̀ tí ń tọ́ka sí wípé àwọn ti pinnu o láti gùn lé ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀n rangadan bẹ̀rẹ̀ láti aago méjìlá òru àná ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday wọ́n ní nínú lẹ́tà kan tí ẹgbẹ́ tó jẹ́ ti àwọn nọ́ọ̀sì òun agbẹ̀bí ní ìpínlẹ̀ Ògùn tá a mọ̀ sí NAM nínú lẹ́tà ilé tí wọ́n kọ sí ẹni tí í ṣe alábòjútó tó wà fún ètò ìlera ìyún kọmíṣánná fétò ìlera nu dókítà Tómi Kókà tí wọ́n pé déètì ọjọ́ kejìlá nínú oṣù kẹrin tá a wà yìí ń bẹ lórí rẹ̀ wọ́n ní ibẹ̀ náà ni wọ́n ti pé àwọn ti pinnu o láti gùn lé ìyanṣẹ́lódì látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ti wá di tọ́rọ́ fún kálé báyìí nípínlẹ̀ Ògùn tó sì jẹ́ wípé kò sí èèyàn méjì táwọn ajínigbé tí wọ́n fojú sùn jùlọ tọkọjá àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera wọ́n ní nínú lẹ́tà ọ̀hún náà ni wọ́n ti pe ìjọba sí àkíyèsí wípé ibi tí nǹkan dé dúró lásìkò yìí àwọn ogun lè ìyanṣẹ́lódì o. sì wá ṣe kókó ṣe pàtàkì fún ìjọba láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá o lórí ọ̀nà tí ààbò tí ó fi dájú lórí ẹ̀mí tó ń ti dúkìá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera ìyún lórílẹ̀‐èdè Nàìjíríà. nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ọ̀bẹ tá a wà yìí wọ́n ní àwọn náà ni wọ́n mọ̀ tó tọ́ka sí pé ẹjẹ́ mọ̀ wípé dókítà kan tó ń ti nọ́ọ̀sì wọ́n ní wọ́n jí wọn gbé ní ọjọ́rùú Wednesday eléyìí tó lọ yìí o wọ́n ní lójú ọ̀nà mọ́rọ̀sẹ̀ ètè ìtọ́ lọ láti Abẹ́òkúta sí Ìmẹ̀kọ ibẹ̀ náà ni àwọn ajínigbé ni wọ́n ti dáàbò wọn tí wọ́n sì jí wọn gbé o bó tiẹ̀ jẹ́ wípé lóòrò àná tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday wọ́n ní wọ́n ti pàpà rí òmìnira gbà àmọ́ wọ́n ní síbẹ̀síbẹ̀ kò sí àǹbójú wẹ̀yìn kankan níbi ìyanṣẹ́lódì táwọn ti pé àwọn ó gùn lé láago méjìlá òru lánàá òde yìí kódà ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì àtàwọn agbẹ̀bí nípínlẹ̀ Ògùn Fúnmiláyọ̀ Ṣọ́lárin wọ́n ní wọ́n ṣe àlàyé wípé kò sí àmójúwọ̀yìn kankan àwọn ò lè yí ìpinnu àwọn padà mọ́ o torí wípé ìyanṣẹ́lódì táwọn láwọn bẹ̀rẹ̀ káti ẹ̀pọ̀ ti bẹ̀rẹ̀ ni wọ́n ní ọlọ́gbọ̀nrangada sì ni àyàfi ìgbà táwọn bá tó fojú àwọn rí i wípé ìjọba ó ti gbé ìgbésẹ̀ eléyìí tó gbọ̀ngbọ́n láti fòpin sí ètò ààbò tó fẹ̀gbẹ́ wọn gànà nípínlẹ̀ Ògùn ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ojú ìwé kejì náà lẹ́ẹ̀tì gba balance ìròyìn yín o nínú ìwé ìròyìn the punch èyí tó jáde fún tòní. lójú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn nigerian tribune ibẹ̀ gangan ni wọ́n fi ìròyìn yẹn náà sọ̀dọ́ sí torí pé kárí ayé bí aṣọ búrẹ́dì tó jẹ́ pé tẹ dókè òkun ọ̀rá níwọ̀ òní ìròyìn ọ̀hún láàárọ̀ yìí gbogbo ìwé ìròyìn ń ló gbé eléyìí tí wọ́n á tún fi ṣe fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ òun náà ni ti pé wọ́n ní àwọn ajínigbé wọ́n tún ṣòro bí agbọ́n lọ́nà ìbàdàn sí ìjẹ̀bú òde lẹ́yìn tí wọ́n fi jí àwọn obìnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ gbé wọ́n ní àwọn kànáńkùrí ajínigbé láàárọ̀ kùtùkùtù ọjọ́ ajé lágbègbè onípẹ̀dé ìyẹn olójú ọ̀nà ìbàdàn sí ìjẹ̀bú òde òun náà ni wọ́n ti jí àwọn obìnrin mẹ́ta gbé lẹ́yìn tí í ṣe arábìnrin ọ̀kẹ́ owó arábìnrin abọ́sẹ̀dé adébáyọ̀ àti arábìnrin bọ́lá ògúnrìndé wọ́n pe inú ọkọ̀ kan náà ni gbogbo wọn wà tó sì jẹ́ pé arábìnrin ògúnrìndé ni wọ́n pe ó wa ọkọ̀ ọ̀hún wọ́n ní arábìnrin ògúnrìndé yìí òun náà ló jẹ́ pé òṣìṣẹ́ ọmọ ológun ni wọ́n ní kùtù àìláàárọ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀ ní nǹkan wá aago mẹ́jọ àárọ̀ kọjá ogún ìṣẹ́jú lágbègbè onípẹ̀ẹ́dẹ́ tó jẹ́ pé ṣàdédé ó ní àwọn gidi gan kó agbébọn ọ̀hún tí wọ́n ya sí ojú títì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa yìnbọn sókè kó tó di wípé wọ́n gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún lọ nígbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní jáde látẹnu ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ọ̀rọ̀ yẹn DSP adéwálé ọ̀ṣífẹ̀sọ̀ ó ṣe é lálàyé o ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé àti wípé ní báyìí o ikọ̀ àwọn ọlọ́pàá dìgbòlùjà tó fi mọ́ ti ikọ̀ ti ẹkùn ìdí ayùn rẹ̀ àti àwọn ẹgbẹ́ fijilanté tòun ẹgbẹ́ ọlọ́dẹ ìbílẹ̀ gbogbo wọn pátá náà wọ́n ti parapọ̀ tí wọ́n sì ti ń wò ó pé ọ̀nà wo ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi rí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n fi rí wọn mú o lónìí ẹ̀wẹ̀wẹ̀ wọ́n pé àwọn gómìnà ní ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógójì lórílẹ̀‐èdè wa nàìjíríà ní ti ẹgbẹ́ eléta mọ̀ sí ẹgbẹ́ gómìnà ńlẹ̀ yìí wọ́n ní wọ́n ti parí ìpinnu wọn báyìí o láti ṣe àṣàrò tó ń fikùn lukùn pẹ̀lú ẹgbẹ́ eléyìí tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ lẹ́ka ti ètò tìdájọ́ e tí a mọ̀ sí juzun lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ìdí abá òun náà sì ní kí òpin kó fi lè dé bá ìwòsàn níran eléyìí tí ó ti wọ ọjọ́ kẹjọ báyìí tí ẹgbẹ́ ọ̀hún tó ti gùn lé nínú ọ̀rọ̀ ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ plateau ìyún simeon lalong tó fi síta ibẹ̀ náà ló ti ṣe é lálàyé o nílùú àbújá wípé gbogbo ọ̀nà òun náà ni àwọn náà ti ń sán báyìí o láti gbé ìgbésẹ̀ lórí wípé à ń woṣẹ́ nírọ̀ ọ̀hún ọjà rodò ọlọ́mumi ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune torí pé ìròyìn yẹn gùn dáadáa belenjambe ni mo já sí àtẹ́gùn. àjọ amúnimọ́dà tí gbógun ti wà bàjẹ́ nídìí ọrọ̀ ajé àti ìwà lórílẹ̀‐èdè wa Nàìjíríà EFCC wọ́n pé wọ́n ti lọ rèé náwó gan ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Imo tó tún jẹ́ ọ̀kan lára àwọn sẹ́nẹ́tọ̀ tìlú dìbò yàn láti ìpínlẹ̀ Imo yìí lórílẹ̀‐èdè wa Nàìjíríà lórí ìkíni ẹjẹ́ á lọ ká padà dé ìròyìn yẹn àtàwọn ìròyìn míì á mẹ́nubà bẹ́ngàn bẹ́ngàn kọ́mọ̀bà àṣà láì tó fáwọn àtìyìn ẹjẹ́ á dójú ọjà etí ọba ńlé etí ọba lóko. Revolution Plus Property is back again with spectacular Easter promo. If you want to buy land, you want to build us In the mood of the Easter season, from Monday, March 15 to Sunday, April 30th, 2021, Revolution Plus Property will be dishing out massive gifts when you pay for any of our lands in Lagos, Abeokuta, Shimawa, Ibadan, and Abuja. When you pay as low as 50,000 naira to 3 million naira on any of our landed properties, you get to win bags of rice, cooking oil, chicken, goat, ram, and live cow. That's not all. When you subscribe subscribe between 15th and 30th of March, you get a free ticket to watch Love Matters with Benga Deyinka on Easter Sunday and stand a chance to win a plot of land. You can spread the balance within 48 months. For more information, visit www.revolutionplusproperty.com or call on 0811 283 5555 or 0811 286 5555. Revolution Plus Property, affordable housing. flysafe global consult limited simona àbáyọdé tí gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ láti kópa gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ìgbàlódé ní dubai lórílẹ̀‐èdè uae ṣùgbọ́n tó jẹ́ pé wéèrìnà international passport ló ń ṣèdíwọ́ wàyí o àti láṣọ yẹ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí wọléwọ̀de wípé gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ láti kópa nínú ètò yìí lọ́gán ni passport wọn máa jáde láti pàṣẹ iléeṣẹ́ wa ìwọ náà tara ṣàṣà wá gba fọ́ọ̀mù pẹ̀lú five thousand naira láti jàǹfààní ìgbélùú ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ní united arab arab emirates tó sì ní sanwó kankan tí visa rẹ̀ ó fi jáde lẹ́yìn èyí ilégbèé ọ̀fẹ́ ètò ìlera ọ̀fẹ́ àtọ́kọ̀ ọ̀fẹ́ tí ó máa gbé yín lọ bí iṣẹ́ ni gbogbo olùkópa ó jàǹfààní ìdánilójú sì ti wà pé kó tó di parí oṣù tó ń bọ̀ ni visa gbogbo yín ó jáde ẹ kàn sí flysafe ní nọ́mbà fifty five liberty road ládojúkọ lana house off road ìbàdàn ẹ sì lè wá gba fọ́ọ̀mù yín ní fresh fm abẹ́òkúta zero eight zero eight five eight seven zero five eight two flysafe. Live ẹni ìṣó ní Dubai. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ẹ káàbọ̀ padà pàápàá torí wípé àrí ọjọ́ mú so lókùn mọ́lẹ̀ ibi abáròkó ti sí ibẹ̀ náà là á fàbọ̀ sí i lójú ìwé kẹsànán nínú ìwé ìròyìn ti the punch èyí tó jáde fún tàárọ̀ ìwọ́n ní àjọ amúnimọ́dà eléyìí tí ń gbógun ti wà bàjẹ́ nídìí ọrọ̀ ajé àtiwà ọ̀daràn nílẹ̀ wa nàìjíríà tá a mọ̀ sí efcc àná tí ṣe ọjọ́ ìṣẹ́gun tuesday ni wọ́n pé wọ́n lọ rìn ìnáwó gán gómìnà àná ní ìpínlẹ̀ imo lẹ́ni tí tún ṣe sẹ́nítọ̀ tí ń ṣojú ìwọ̀ oòrùn ìpínlẹ̀ imo nínú ilégbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà sẹ́nítọ̀ rochas okorocha wọ́n ní Okorocha ni wọ́n lọ rèé náwó gan o nílùú Àbújá ní nǹkan bíi ọwọ́ aago mẹ́rin nírọ̀lẹ́ àná wọ́n ní jàǹtòlò eléyìí tí wọ́n sì gbé ó di olú iléeṣẹ́ ti àjọ EFCC eléyìí tí ń bẹ nílùú Àbújá wọ́n pé kó wá sọ̀rọ̀ o lórí àwọn ẹ̀sùn kan eléyìí tó sarajọ sí lọ́rùn tó sì ní í ṣe pẹ̀lú gbígbé owó òlófo gánà nígbà tí ń sọ̀rọ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún àjọ EFCC Wilson Uwajare wọn ló fìdí rẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn pé lóòótọ́ àti lódodo àjọ efcc wọn lọ rèé fòfin gbé Okorocha o ó pé bóun sì ṣe ń sọ̀rọ̀ yìí ń bẹ lákàtà wọn àmọ́ wọn ò tí ì lè sọ pàtó bóyá yóò sun oorun àná mọ́júmọ́ títí di òní ní àkàtà wọn ó nítorí pé bóun sì ṣe ń sọ̀rọ̀ yìí ń sì ń bẹ ní àkàtà wọn níbi tí àwọn ti ń fi ọ̀rọ̀ pọ̀ nífun pọ̀ àmọ́ bóyá wọn padà yọ̀ǹda rẹ̀ o nílànà ti gbígba onídùúró rẹ̀ wọ́n ní lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oní Wilson Uwajare ni ti ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ náà wọ́n ní ẹni tí í ṣe Rochas Okorocha yìí tó ti fìgbà kan rí jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Imo òun làjọ EFCC ni wọ́n mọ̀ ti gbẹ́sẹ̀ lé àwọn dúkìá kan tọ́jẹ́ tiẹ̀ àti tàwọn èèyàn tó súnmọ́ tí wọ́n pé ọ̀nà èrú ńlọ́gbà kó àwọn owó tó fi kó àwọn dúkìá náà jọ lásìkò gbà tí ń bẹ lóróyè gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Imo iyún bẹ́ẹ̀ àwògedengbe lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn the punch bákan náà lápá àṣàlẹ̀ wọ́n ní ní ìpínlẹ̀ gombe wọ́n ní gòbe ọ̀sẹ̀lẹ̀ ńbẹ́ o kódà bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní ìjọba wọn ti kéde ìséde kólíóngbélé fún odidi wákàtí mẹ́rin ó lé ní ogún wọ́n ní ìkọlù alágbára kan wáyé ńbẹ́ o tó sì jẹ́ pé èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n mọ̀ rán sí ọ̀run àṣàǹtẹ̀ nífọ̀nẹ́fọ̀n bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní kò dín ní àwọn èèyàn mẹ́ẹ̀ẹ́dógún o eléyìí tí ìròyìn tó fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti dèrò ọ̀run àṣàǹtẹ̀ lásìkò tí àwọn agbébọn kan tẹ́nìkan mọ̀ tí wọ́n ní wọ́n ya lù wọ́n ní ìlú tí wọ́n pè ní Iyuwa àti Emen wọ́n ní àwọn ìlú méjèèjì ní bẹ lábẹ́ ìjọba ìbílẹ̀ Balanga ní ìpínlẹ̀ Gombe wọ́n ní àwọn agbébọn tẹ́nìkan mọ̀ wọ́n mọ̀ ya bò wọ́n wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀mí wọn kódà wọ́n bà dúkìá jẹ́ o tó sì jẹ́ pé wọ́n dáná sun àwọn ilé kan bẹ́ẹ̀ wọ́n nígbà tí ń sọ̀rọ̀ ẹni tí í ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ Gombe Muhammadu Yaya wọ́n lọ́kọ̀ wọ́rin o pẹ̀lú ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Ìṣọ̀lá Bàbáìtà wọ́n ní wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aráàlú láwọn agbègbè tọ́rọ̀ kàn pé ẹ mọ̀ dákun ẹ mọ̀ sọ wípé ẹ lọ rèé gba ẹ̀san o wọ́n ní torí pé àwọn èèyàn eléyìí tọ́rọ̀ kàn tí wọ́n jẹ́ àwọn aṣèbàjẹ́ tí wọ́n bẹ nídìí ìkọlù náà wọ́n ní láti ìpínlẹ̀ Adamawa òun náà ni wọ́n mọ̀ ti wá wọ́n ní kẹ́sì mọ́ wo ẹlẹ́sẹ̀ wọn kò ní lọ láì jìyà gómìnà Yàyà nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní àbẹ́yìn náà rí àbẹ́ ẹ̀wẹ́nu lẹ̀kẹ́ wẹnu ọkọ́ wọn ní ìjẹ́jẹ́mọ̀ wípé èèyàn méje ló pàdánù ẹ̀mí rẹ̀ láti ìlú tí wọ́n ń pè ní ẹ̀mẹ̀ wọ́n ní èèyàn mẹ́jọ làwọn kàgbákò ikú òjijì láti ìlú eléyìí tí wọ́n ń pè ní ìyúwà tí wọ́n wá jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún lápapọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní ìjọba ti kéde kónlé ó gbélé o fódìdí wákàtí mẹ́rin ó lé ní ogún kọ́ba òkè kó ṣàánú ẹ̀ ni fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ròyìn yẹn nípínlẹ̀ Kaduna wọ́n ní àwọn ọlọ́ṣà wọ́n sọ̀rọ̀ bí agbọ́n bẹ̀ náà o wọ́n ní èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rán sọ́run àsàǹtẹ̀ kódà èèyàn kan fara ṣèṣe kọjá àfẹnuròyìn agbègbè eléyìí tí wọ́n ń pè ní bákà àkọ́kọ́ àti bákà kejì tí wọ́n ní méjèèjì ọ̀fẹ̀gbẹ́ tira wọn lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìgábì ní ìpínlẹ̀ Kaduna wọ́n ní ibẹ̀ náà ni àwọn ọlọ́ṣà ni wọ́n mọ̀ ti ya lù wọ́n tó sì jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bọ́sẹ̀ ṣe ṣojú ẹni tí í ṣe kọmíṣánná fọ́rọ̀ abẹ́lé ní ìpínlẹ̀ Kaduna ìyún ọ̀gbẹ́ni Samuel Aruwan wọ́n ló fìdí ìkọlù yẹn múlẹ̀ lánàá tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday àmọ́ ó pé ìjọba wọ́n tọpinpin o gbogbo nǹkan tó bàjẹ́ àtẹ̀mí tó bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ bẹ́ẹ̀ bá fẹ́ gba balance ìròyìn ojú ìwé kẹsàn ni ẹ máa lọ nínú ìwé ìròyìn the punch. ẹ jẹ́ wá sí ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn nigerian tribune níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé gómìnà ti ìpínlẹ̀ ondo arákùnrin rotimi akérèdọ́lù òun náà ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ló mọ̀ ti kọ̀wé ẹ̀sùn ṣọwọ́ léyìí tó fi ń sọ wípé kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà salami bọ́lájì ó kọ̀ láti gba àwọn nǹkan tó jẹ́ ti ìjọba padà lọ́wọ́ ẹni tó ti fi ìgbà kan jẹ́ ìgbákejì gómìnà ní ìpínlẹ̀ náà ìyún ọ̀nàrẹ́bù agboola ajayi ó ní àwọn ọkọ̀ tó jẹ́ tìjọba iná ló sì wà ní sàkánì agboola akérèdọ́lù nínú lẹ́tà eléyìí tí ó fi ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún láti ọ̀dọ̀ ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú àkànṣe iṣẹ́ ìyún ọ̀mọ̀wé doyin ọ̀dẹ́bọ̀wálé wọn ní ibẹ̀ náà ló ti pé ọkọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ iná ní bẹ ní sàkánì ẹni tó jẹ̀jẹ̀ kúrò ní ipò igbákejì gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún tí yóò sì dá ọkọ̀ náà padà tọ́já wípé ń lọ ni wọ́n ní láti nǹkan oṣù méjì sẹ́yìn eléyìí tó ti fi orí pò sílẹ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà èèyàn báwọn àwògede ń gbé ẹ̀wá jẹ́ ká wá sí i ibi tí ìdáhùn tó ti ń jáde láti ọ̀dọ̀ ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Agboola lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìròyìn Allen Sòwòrẹ́ wọn ló pe Àjàyí ti pé òun ò tí ì lọ́rọ̀ ọbẹ̀ nìkan kan sọ nígbà iléeṣẹ́ ọlọ́pàá bá pe òun pé ọyá o òun ó sì ṣe bẹ́ẹ̀ òun ó sọ̀rọ̀ tí ń bẹ ní ikùn òun wọn ní nǹkan ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó lánàá fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìròyìn pẹ̀lú èyí tí mo kà tán yẹn ni wọ́n ní gbà tí ó jẹ́ wípé agbọn eh, eléyìí ti ṣe ti afẹ́fẹ́ gáàsì kan wọ́n ló ṣàdédé bú gbàmúmọ́ni ní ìpínlẹ̀ èkó ìyún ní agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní agbójú níjọba àbílẹ̀ amúwò ọ̀dọ̀fin wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ìkọ́wọ́ aago méje alẹ́ kù ìṣẹ́jú márùn-ún tó sì jẹ́ pé ìbúgbàmù ọ̀hún ó bí ẹ̀rù ọmọ ọ̀jẹ̀jẹ̀ kalẹ̀ síbẹ̀ kódà wọ́n pe wọ́n ṣe lálàyé pé àwọn tí wọ́n fi ara pa ń bẹ̀ wọ́n mọ̀ tó bíi mélòó kan nígbà tó ń sọ̀rọ̀ agbẹnusọ fún àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ èkó noza okubo ó fìdí ìṣẹ̀lẹ̀ yẹn múlẹ̀ tó sì wí pé iṣẹ́ ti ń lọ lórí ẹ̀ àwọn ikọ̀ àwọn wọ́n ti wà lẹ́nu iṣẹ́. kó tó di pé a ṣe ojú òpó sílẹ̀ fẹ́yìn yan wa níwọ̀nba àkókò péréte léyìí tó ṣẹ́kù yìí láti máa dágbére ẹjẹ́ afẹnubà tètè tẹ lójú ìwé kejìdínlógún nínú ìwé ìròyìn the punch wọ́n ní ní ìpínlẹ̀ rivers ètò ìdìbò ìjọba àbílẹ̀ tí ó wáyé ń bẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú apc wọ́n ní láìfà àbàdà àwọn ò ní bá wọn kópa ń bẹ̀ ẹgbẹ́ òṣèlú mẹ́tàdínlógún ni wọ́n wá pé ó ṣẹ́kù tí àwọn ọmọ fi gagbága nínú ìbòjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ rivers bẹ́ẹ̀ gẹ́lẹ́ nílùú àbújá lásìkò yìí lágbo òṣèlú wọ́n ní àwọn ìwé àlẹ̀mọ́gìrì tí ń polongo sàràkì pé bàbá ó gbórí jáde fétò ìdìbò ààrẹ tí ó wáyé ńlẹ̀ wa nàìjíríà lọ́dún 2023 wọ́n ló ti lu àbújá pa ojú ìwé kejìdínlógún ìwé ìròyìn the punch. ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú lélẹ́yìn náà wọ́n pé Bọ̀dé George ti sọ̀rọ̀ ó láàbẹ̀ rí nǹkan ìbò eléyìí tó wáyé fún yíyan olóyè lẹ́gbẹ́ òṣèlú People's Democratic PDP lẹ́kùn gúúsù ilẹ̀ yìí òun náà ló jẹ́ eléyìí tí inú òun dùn sí tó sì fìdí ẹ̀ múlẹ̀ pé ẹgbẹ́ òṣèlú PDP ti ṣètò láti ṣe dáadáa lọ́dún twenty twenty three. ẹ̀lú ẹ̀ka rẹ̀ kó jùmọ̀ ẹ̀kú ètò. pàápàá pa orúkọ yín àti ibi tẹ́ ti ń bá a sọ̀rọ̀. orúkọ tèmi ni Samuel Abidogun. láti rọ́bíyàn. ó láti ìlú rọ́bíyàn ẹ ṣe ilé ìgbésẹ̀ sọ lóde mi ti àwọn ẹjọ́ dókítà elétò ìlera tán náà tán taṣẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn fún ètò ààbò tí ò tó tó tó péye ní fẹ́ẹ́ sọ lórí lóòótọ́ lóòótọ́ àwọn àpèjọ ààbò ní òfin òsì láti ní gómìnà fílẹ̀ tọ́lọ́run kọ́ náwó tètò ààbò ọba tó jẹ tí nìka aṣọ ìtọ́jú tó kù jẹ kàtàyà aṣọ kọ́ náwó ètò ààbò ìtàkùn kọ́ náwó sí kéètò ààbò kó má má mẹ́rẹ̀ mọ́. bẹ́ẹ̀ ṣe sọ iná wọn ti ń gbọ́. ó ti dà ẹ ṣeun gan ni adúpẹ́ ṣé ká gbẹ ọkàn sí i àbí a máa lọ ká máa lọ. bọ́nlé bá ti ń fi àparí ìṣúwọ̀n òwe ilé tó lọ nù. ẹ jí ká mọ̀ daṣọ bo ìtàgé ìròyìn tí ọba ń lé tí ọba lóko fún tòní bọ́bá di lọ́la dédé àkókò kan náà àwọn akin akẹgbẹ́ wa tún bọ̀ àwa ò gbéra o eré gbogbo òdìlé ìbàdàn ní tẹ̀síwájú iṣẹ́ ìríjú wa waheed akitayo ń lókọ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìpàdé wa bí adùn bí oyin yòókù tó dọjọ jimọ ẹlẹ́mbẹ̀hún òdìlábọ̀. láṣẹ ọba mi èdùmarè àtúnjọ pàdé ni tó bá di ní ọ̀la òde yìí lórí ètò òkèjẹgbẹ láago méjìlá ọ̀sán ọmọ yìí ni ọ̀rẹ́ yìí ni olólùfẹ́ yìí tẹ̀ fẹ́fẹ́ rè tóun náà fẹ́ yín fún ayọ̀ tó pọ̀ oyè táyọ̀ ọ̀la di méjì táyọ̀ táyọ̀ báyìí látúnjọ fi pàdé o tó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá nílùú abẹ́òkúta. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà ẹ kú dédé àsìkò yìí ń bi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa ṣáláàfíà ni o àlàáfíà wo sì ní di fíafíà ó dáa iléeṣẹ́ kan bẹ pẹ̀lú mi níbí oasis speciality ni wọ́n ń jẹ́ aṣojú wọn bẹ́ẹ̀ bí yìí o ẹ bá mi káwọn èèyàn wa ẹ kú déédéé àsìkò yìí gbogbo wa o orúkọ tèmi ni ayọ̀dèjì ògúnṣọlá láti av speciality àjọ tó gba òǹtẹ̀ ìjọba nílẹ̀ nàìjíríà. níléeṣẹ́ av speciality kí ni nǹkan tẹ ẹ ní fáwọn èèyàn gan. iléeṣẹ́ av speciality wọn ò fẹ́ kí àwọn ènìyàn máa fi oníkú fọládìde torí la ṣe gbé ètò yìí kalẹ̀ fún àwọn ènìyàn láti fi lè jẹ àǹfààní ìlera tó péye. ètò wo gbé kalẹ̀ a ti yan àwọn ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ tí a máa fi jẹ́ káwọn ènìyàn jàǹfààní ètò ìlera yìí inú àwọn tó máa bá wa pé ní ọjọ́ náà ẹ máa jàǹfààní gbígbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí oúnjẹ tó yẹ ká jẹ àti ìtí kò yẹ ká jẹ irú ìgbésí ayé tó yẹ ká gbé àti ìtí kò yẹ ká gbé láti fi lè jẹ́ kí àìsàn kó jìnà sí wa nídẹ̀yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí a wá ṣe ètò àyẹ̀wò ara ọ̀fẹ́ fún gbogbo àwọn tó bá bá wa pé ní ọjọ́ náà ẹ lè mọ ibi tó kù díẹ̀ ara yín ẹ dẹ̀ mọ irú ìtọ́jú tí ó yẹ kẹ́ fún ara yín. ṣé ẹ wá láwọn irinṣẹ́ oríṣiríṣi tẹ́ fi ṣe ìlera tó tó bíi méjìlá fún wa ní ara láti fi lè jẹ́ kí ìlera kó pé dáadáa inú àwọn irinṣẹ́ rẹ ni ìtí ó ń jẹ́ kí ẹ̀jẹ̀ kó ṣàn yíká ara dáadáa tẹ́jẹ̀ bá dẹ̀ ti ń ṣàn yíká ara dáadáa á lé àìsàn ìfúnpá gíga lọ á tún jẹ́ kí lọ́kọláya wà ní àlàáfíà a ní àwọn irinṣẹ́ tó ń mú àdínkù bá ọ̀rá tó pọ̀ jù ní ara a dẹ̀ tún ní irinṣẹ́ tó ń ṣe ìtọ́jú fún ara báwo ló ṣe ń ṣe ẹ́ irú àpẹẹrẹ wo ni òun lára ṣé ọwọ́ ẹ ń kú tàìta ẹni àbí ò rí oorun sùn àyẹ̀wò ara ló yẹ kó ọkọ̀ ṣe kó ba lè mọ irú ìgbésẹ̀ tó yẹ kó gbé ẹlòmíà sọ pé oyún ìjú ló ń yọ òun lẹ́nu ẹlòmíà sọ pé arọmọléegun ló ń yọ òun lẹ́nu tàbí àwọ̀ká tàbí sọ́ngun sọ́ngun ogun ẹlòmíì ò sùn ẹlòmíì ojú ẹ̀wọ̀n ríran dáadáa ẹlòmíì ò lè wa mọ́tò lálẹ́ ẹnikẹ́ni tó bá nírú àwọn àpẹẹrẹ báyìí kò gbọdọ̀ kọ̀ máa dédé máa kó oògùn jẹ àyẹ̀wò ara ṣe pàtàkì ìdí nìyẹn tó yẹ ká ṣe mọ irú àwọn oúnjẹ tí ó bá ìlera wa mu oríṣiríṣi ni àwọn irinṣẹ́ ìgbàlódé tí a ti ṣètò kalẹ̀ tí ó lè ràn wá lọ́wọ́ láti tọ́jú oríṣiríṣi àwọn àìsàn tí ó ń bá wa fínra. ní iléeṣẹ́ av speciality a ti ṣetán láti ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́ tí wọ́n ń pariwo pé àwọn ní àìlera ti bí àwọn ní àìlera ti ọ̀hún tí ó dẹ̀ ń já wọn láyà tí ò jẹ́ kí ni wọ́n dùn a fẹ́ kí wọ́n fi ọkàn wọn balẹ̀ kí wọ́n máa bọ̀ láti wá ṣe àyẹ̀wò ìlera ọ̀fẹ́ medical test a dẹ̀ tún máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ìlera wọn fún wọn wọ́n á dẹ̀ tún ní àǹfààní láti lo oríṣiríṣi irinṣẹ́ fún ara wọn láti fi lè jẹ́ kí ìlera wọn kó tún péye ní ọjọ́ náà ní ọjọ́ tuesday àti thursday yìí ni o ní déédé aago mẹ́jọ àárọ̀ ní nọ́mbà thirty nine testimony plaza tinubu street ní ẹ̀gbẹ́ ilé epo ẹbẹ́fẹ̀m ní ìta ẹ̀kọ́ first come first serve ni osoko tètè dé àwa tí a bá ní arúgbó ńlé ẹ jẹ́ ká tètè gbé wọn wá ní àárọ̀ tuesday àti thursday yìí aago mẹ́jọ àárọ̀ ni ní ọjọ́ méjèèjì ká ṣètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún wọn kí wọ́n bá lè mọ ibi tó kún díẹ̀ káàtó ní ara àti irú ìtìjú tó ẹ̀kọ́ fún ara wọn. ṣé àwọn arúgbó nìkan wà ní àwọn ọ̀dọ́ náà nǹkan. kì í ṣe arúgbó nìkan ẹ mọ̀ pé ìlera ni ọrọ̀ fún gbogbo onírúurú tí ó bá nífẹ̀ẹ́ sí kí ìlera tòun kó gbòòrò dáadáa tó dẹ̀ fẹ́ pẹ́ ní ayé. àtọkùnrin àti obìnrin pàápàá ẹ̀yin ọkùnrin tí ẹ níyàwó ńlé àti ẹ̀yin obìnrin náà ẹ sọ fún àwọn dádì wa. kẹjọ wá jẹ̀gbádùn nǹkan tí a ní fún wa ní ọjọ́ Tuesday yìí àti Thursday yìí. fóònù nọ́mbà wo ni àwọn èèyàn lè máa pè yín sí tí wọn bá fẹ́ mọ̀ púpọ̀ sí ẹ sì tún júwe ibi tọ́fíìsì yín wà. fóònù nọ́mbà tí tí a lè pè wá sí òun ni zero eight one six two six five six seven one five lẹ́ẹ̀kan sí zero eight one six two six five six seven one five ẹ máa bá a pàdé ní nọmba thirty nine testimony plaza ní tinubu street lẹ́gbẹ̀ẹ́ ilé epo ebenfem níta ẹ̀kọ́ tẹ́ bá ti gbé taxi kẹsàn fún ẹpẹ́ ń lọ sí ẹ̀gbẹ́ ilé epo níta ẹ̀kọ́ kò ní ṣìnú. nọmba wa tẹ́ ò máa pè lẹ́ẹ̀kan sí rẹ̀ zero eight one six two six five six seven one five lẹ́ẹ̀kan sí zero eight one six two six five six seven one five. ọjọ́ òun lẹ sọ pé ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ yìí máa wáyé àti pé ẹ sọ pé gbogbo èèyàn ló kàbí àtọ̀dọ́ àtàgbàlagbà àtọmọdé ṣé gbogbo wọn ni kó máa bọ̀. bẹ́ẹ̀ni gbogbo ènìyàn ni kó máa bọ̀ ní ọjọ́ tuesday àti thursday ní dédé aago mẹ́jọ àárọ̀. ẹ sọ wípé ètò àyẹ̀wò ìlera yìí ọ̀fẹ́ ni ṣé ọ̀fẹ́ pátápátá bẹ́ẹ̀ ni àbí kí ni káwọn èèyàn mú dání tí wọ́n bá ń bọ̀ ẹ̀yin àgbà náà ni ẹ sọ wípé oògùn tí a ò bá fowó rà ẹ̀yìn àrò ló ń gbé ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn yóò jàǹfààní láti pàṣẹ ètò yìí ó ju owó yẹn lọ fífi ẹ ò ní sanwó kankan fún gbogbo àwọn àyẹ̀wò ara tẹ́ ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ọ̀fẹ́ ni lílo àwọn irinṣẹ́ ìlera tó tóbi méjìlá sí ara ọ̀fẹ́ ni owó wọlé nìkan ni one thousand naira àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera máa ti wà níkàlẹ̀ ní ọjọ́ náà láti ṣe ìtọ́jú wa àti láti